لله رب العالمين الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن القرآن الكريم هو دستورنا المسلمين التعامل مع مخالفينا في الدين ووضع قانونا عاما التزم به رسول الله صلى الله عليه وسلم المسلمون في جميع سورهم وديارهم هو قول الله سبحانه لا ذكرى في الدين فلم يجبر أحدا على اعتناق الإسلام مكرها بل ترك الناس وما اختاروا لأنفسهم من الدين قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكرم الناس حتى يكونوا مؤمنين ونحن عجلناها وفهمناها وحفظناها وطبقناها في واقعنا فالحمد لله رب العالمين عباد الله لا تبغضوا بأقوالهم وأقوالهم فقد قالوها لإمامنا وقدوتنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أكثر من ذلك ومن أقوالهم له قول الله سبحانه وتعالى يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون وقال الله سبحانه وتعالى رد عليهم ما أنت بنعمة ربك بمجنون وهم يقولون لنبينا محمد صلى الله عليه وسلم أم يقولون شاعر نتربص به ريب المنون ورد الله سبحانه وما هو بقول شاعر قليلا ما تؤمنون قال الله جل وعلا وما علمناه الشعر وما ينبغي له ورد الله سبحانه وتعالى قولهم بأن نبينا محمدا صلى الله عليه وسلم كاهن ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من قصر العالمين ولو تقول علينا بعض الأقاويل إلى آخر هذه السورة الله اسلموا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون يا أمة الإسلام استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين يا أمة محمد صلى الله عليه وسلم اذكروا قول النبي محمد صلى الله عليه وسلم ابن عباس احفظ الله تجده أمامك تعرف تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة واعلم أن ما أخطأك لم يكن ليصيبك وما أصابك لم يكن ليخطئك واعلم أن النصر مع الصبر وأن الفرج مع الكذب وأن مع العسر يسرا قال ابن تيمية رحمه الله رحمة واسعة أن النصر مع الصبر وأن الفرج مع الكرب وأن مع العسر يسرا ولم ينل أحد شيئا من ختم الخير نبي فمن دونه إلا بالصبر وقال صلى الله عليه وسلم إذا أحب الله قوما ابتلاهم وفتح به وصححه شيخنا الألباني عباد الله لا تنسوا الأذكار الواردة عن النبي صلى الله عليه وسلم في الكتاب والسنة واذكروا قول الله تعالى عن الذكر حيث قال الله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وستذكروه بكرة ونصيرا قال الله جل قدرته إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إلى قوله سبحانه والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إلى الله وعلى العبد من صفات المنافقين أنهم لا يذكرون الله إلا قليلا كما ذكر لنا الله سبحانه وتعالى في سورة النساء عباد الله حتى إذا لقينا عدونا للحق أمرنا الله بكتب بكتبة الذكر حيث قال الله سبحانه يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون عباد الله نعلم أن ذكر الله تعالى لا تحتاج خشوعا ولا اتجاه القبلة ولا مال ولا شهر ولا جهد ولا وقت محدد ولا ولا ولكن تحتاج إلى التوفيق من الله واعلموا أن كثرة الذكر دليل على كثرة الصلاة فمن ذكر الله أحبه ومن أحبه وحقه وهداه بقوله سبحانه واذكروا الله كثيرا أحبكم هو هذا حكم الله ọ̀pọ̀lọpẹ́ aláàánú oníkẹ̀ẹ́ aláforíjì ọpẹ́ ní fún ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ ọba tó ṣe pé ìdúpẹ́ rẹ̀ ọmọ kanga asọ̀rọ̀ òkùnkùn lọ́dọ̀ rẹ̀ àti ìlọ́wọ́ rẹ̀ kí ìfúnná rẹ̀ kó sọ̀kalẹ̀ ló wa lórí. Gbẹ́sẹ̀ bó ti dé pé à ń yé ti ọlọ́run, à ń tẹ lọ́wọ́ ọba ọlọ́run kó ti fẹ́ wa ìgbà sí ilé náà. Gbẹ́sẹ̀ bó ti dé pé àwọn wá lọ́lọ́ ọlọ́run, à ń tẹ lọ́wọ́ ọlọ́run kó ti yọ́nú sí ìbẹ̀rẹ̀ náà. Ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba ọmọ àgbáńdá ayé. ìgbẹ̀yìn tó ọma yọ máa fẹ́ fún àwọn olùpáyọ̀ ọlọ́run ẹni tó sì ní jẹ́ ọlọ́run àti kó jẹ́ alákòóso èèyàn àti ẹni àṣọyìn ọlọ́run ọba nínú ìjọsìn òṣòro gbogbo náà nílò bá ní ṣe òṣìṣẹ́ rẹ̀ yẹn àti lọ́ọ́ bá rẹ̀ kọ́lọ́ bá àti gbogbo àwọn tó bá fi jẹ ẹ̀kọ́ sí ibi tí ó fi ọjọ́ ẹ̀sán lẹ́yìn eléyìí. àwọn tó ń jẹ́ ọ̀sán lọ́wọ́ ra báyọ̀ lọ́wọ́ ra ọ̀nà ọwọ́ wa ní ìgbà púpà tàbí lọ́rọ̀ létí rẹ̀. láti jẹ́ àwọn ọmọ dájú nípa pé àlùkò àrùn kàrí òun ló jẹ́ ìwé ìtọ́sọ́nà wa òun ló jẹ́ ìwé ìdáná wa òun ló jẹ́ ìwé ìfihàn náà wa pàápàá jùlọ alùpùránì ti ń sọ wọn sọ́nà lórí bóun láti ṣe pẹ̀lú àwọn tó ikú wọn bá ya pa wa nínú ẹ̀sìn àwọn tó ikú wọn ṣe nípa mí nínú ẹ̀sìn tí wọ́n ṣe ìsìláàmù ẹ̀sìn yìí ni wọ́n ṣe ta ìṣọwọ́ láwùjọ ọlọ́run bá wà lẹ́nu ọlá ó gbé alùpùránì kalẹ̀ fún wa wọ́n máa jẹ́ ìtọ́sọ́nà alùpùránì yìí ló jẹ́ ìtọ́sọ́nà fún àlejò Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sábẹ́ rẹ̀. ó sì tó sọ́nà fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ ní gbogbo ẹ̀mí tí a bá bára wa ní gbogbo ààyè tí a bá bára wa ní gbogbo agbègbè tí a bá bára wa ọlọ́run bá ọba ètò ọlá ìdí ni àkọlé wa àwọn tá a mùsùlùmí náà nípa pé tẹ́lẹ̀sìn kọ̀ọ̀kan ó ti kan wọ́n ti yẹ kí báwọn bá fẹ́ ti ẹ̀sìn tiwa tẹ́lẹ̀sìn ní oṣù ẹ̀sìn ní láì ní já ẹnì láì ní já ní kí ó ti gbé àlùkò láti ó sì ìwé ìtọ́sọ́nà àpáwà mùsùlùmí sì nígbàdì lórí ìsinmi ayé ẹ̀ ẹni tó bá kọ sí epo sí òun yóò rí ìdààmú nínú ìsinmi ayé ẹ̀ ọlọ́run bá wà lẹ́kẹ́ ọlá ó ti gbé ọ̀rọ̀ tó máa ń fi kalẹ̀ wọ́n máa jẹ́ ìtọ́sọ́nà fún wa yìí bẹ́ẹ̀ ni àti jẹ́ pé àbẹ̀rẹ̀ ní ẹni tó jẹ́ mùsùlùmí kan tó pàgbọ́ yá lò kọ́ án tí wọ́n wá kọ́ sí ẹni kan sí èsì tí ò sí mùsùlùmí nípa pípọ́ bá tẹ̀sí à ọlọ́run bá wà lẹ́kẹ́ ọlá wọ́n àwa mùsùlùmí dúpẹ́ wa sórílẹ̀ láti jẹ́ pé kápọ̀ nílò ìlànà fún àwọn èèyàn láti má fi tipátipá ká má fi wọ́n ní nẹ́ẹ̀sì yàtọ̀ sí bí àwọn ọ̀gá ti ń sọ̀kọ̀sọ̀kúsọ nípa àwa mùsùlùmí àwa mùsùlùmí àwa nìkan la tẹ́lẹ̀ kan tó ṣe pé nínú gbogbo ẹ̀sìn ń bẹ láyé àìsí tipátipá jẹ́ nípa àkókọ́sẹ̀ sí wa rárá sí wọn jọ láti sàlẹ̀ sí títóbi lókè lọ àsìkò náà wà ló tẹ̀mí lọ́wọ́ ìbá nínú nínú ìtàn ìbá nínú ìṣẹ̀lẹ̀ ayé mùsùlùmí nípa àtọ́kọ̀ tipátipá ìpàṣẹ ó ti mú àwọn èèyàn ó ti mú wọn lọ a ti wá sílẹ̀ torí pé ọlọ́run ọba àlejò ọlá ó ti ojú ẹ̀kọ́ àlejò sọ́jà wọn lọ ṣẹ́ ọ̀rọ̀ tí ilé ọba rẹ̀ fẹ́yìn máa ń fi ọba tó gbogbo àwọn ẹ̀jẹ̀ ń bẹ lórí ẹ̀ ọba tí wọ́n mọ̀nà ṣùgbọ́n náà mo ní ṣe bẹ́ẹ̀ àwọn tí ẹ̀yàn mọ̀nà àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ wọ́n sì ọ̀pọ̀ ní ọlọ́run ọ̀dà wa ní tó wá ní àti ẹ̀kọ́ wà náà mọ̀nà má sì wọ́n a sì lò ó àti fi ń ayé wa ọmọ lórí lẹ́yìn àwọn ọlọ́run a gbọ́dọ̀ fi tèbínú lórí àkọọ́lẹ̀ èyí tó máa bá gbọ́ lórí àwọn àtàjọ mùsùlùmí ohun tí ó bá ti tẹ̀lẹ̀ ṣáájú àkọọ́lẹ̀ bọ́lá ọba ti gbọ́ pé yóò rí èyí tí ń tẹ̀lẹ̀ a máa gbìyànjú pé orí báyìí orí báyìí tí ó ti wáyé pẹ̀lú ìjọba ti fẹ́. gbogbo wọn yóò ti bá ti wá ṣẹlẹ̀ tí wọ́n á ń ayé wa àti tí tí ọlọ́run ọba àlejò ọlá tó wá bá àmùsùnmí eléyìí ni orígun kẹfà nínú orígun ìgbàgbọ́ èyí tí mi àti ẹ̀ka gbọ́dọ̀ ní nínú àwọn orígun ìgbàgbọ́ ti bẹ òun náà sì ní pé káyọ́nù tí òun tọ́lọ́run bá bá kájà àti wa lórí sáyẹ̀mọ́ wa ìwọ̀n àgbọ̀dọ̀ ní ṣe bínú gbogbo ohun yòówù táwọn èèyàn bá ń sọ nípa wa torí pé àwọn tó sọ nípa wa láì dáa lónìí ọjà jí pé wọ́n sọ nípa dáadáa nípa wa ní dáadáa ó tẹ̀lé wá ọ̀la ẹnì kí ní wa tó súnmọ́ wa bóyá ó bí wa lọ́mọ bóyá ó ní wa bóyá ó ní wa lẹ́kọ̀ọ́ bóyá ó ní wa bóyá ó ní sílẹ̀ yẹn báyìí pàdánù owó wa yìí nínú ọmọ ibi ìkájọ́lọ́ ọmọ òdùnkún ọmọ ọmọ lórílẹ̀ yẹpẹ̀. orí ọlọ́run bá ti bá mùsùlùmí àwọn tí wọ́n nírú wa wọ́n ń dúpẹ́ fọlọ́wọ́n ọba ní pé alihamudulilayi ọ̀sẹ̀ ìlànà àwa mùsùlùmí àìsè jàdíjàgá àìsè gbọ́kọ́ ní káwọn èèyàn tọ̀ àìsè àìsè gbẹ́gẹ́lẹ́ sí ní ọmọ sẹ́sì ẹsẹ̀ tiẹ̀ a sì jẹ́ nìkan ti pé àìjà lórí wa bó ti wù àìjẹ́ nìkan a ń kó kúmọ̀ kí kọ́kọ́ ní sáwọn èèyàn ọ̀sọ̀ ìgbà nínú tẹ̀lé ayé mùsùlùmí ló fi wá jẹ́ pé gbogbo èkì yóò táwọn tí wọ́n bá ń kì wá léèkì ikú léèkì tí èsè ti wá agbọ́dọ̀ jẹ́ nìkan pé agbọ́dọ̀ yọnu a tí ṣe àdéhùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ tó jù bẹ́ẹ̀ lọ sí àdéhùwà Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ tí wọ́n sọ fún àdéhùwà Muhammad sallallahu alaihi wasallam àní wọ́n fi àdébì ní wéèrè wọ́n ní pé ní nẹ̀ta lamọ̀jìnú ìrẹ́ ọmọ wèrè ni ọ́ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ nínú sọ́tún ìṣẹ́jẹ́ Quran fifteen verse six ọlọ́run bá ní pé wọ́n sọ báyìí pé yá ayọ́ ẹ̀rì nùtìlà rẹ̀ yìí dígẹ̀ a pé ìrẹ́sọ̀ ń sọ pé wọ́n sọ ìrántí kalẹ̀ fún ọtí ti àlùkò áàmù ènìyàn ta lẹ́mọ̀ jìnnà wèrè ní ọ́ lẹ́nu ọlọ́run nínú ọ̀rọ̀ mi ọ̀yàgbọ́ olóhùn nínú ọ̀hún lẹ́mọ̀ jìnnà ọlọ́run bá ní pé wọ́n a máa sọ báyìí ní sọ́ọ̀tù kọ́lámù ní àyà fifty one pé àwọn ọ̀tẹ́ẹ̀sì wọ́n ń sọ fún àlejò àkọ́mọ́ sàádà àdàsọ́lá pé wèrè ní o ọlọ́run bá sì fún wọn lé sí padà. nínú sọ́ọ̀tù kọla láyà lẹ́ẹ̀kejì pé wọ́n á ń sáde ní ìmọ̀jọ̀rọ̀ píkà nímọ̀ jìnnà náà ọba rẹ ta ti fún yà lẹ́bí kò sí pé bọ́ ọjà wèrè bẹ̀ lálábọ̀tì òjò ọmọ ẹ ṣe wèrè àkànná wọ́n pe àlejò ọmọ ọmọ sáwọn wọ́n ló ń wákà wọ́n ló lórin wọ́n ọba àlejò wọn

ọlọ́run ọba àlejò aláṣọ ń bẹ̀ pé wọ́n máa àtàmì náà mo ṣe ara wọ́n máa yà ń gbàgbé ìlà àfi wọn mímọ́ orí ànábì kò sì tọ́ sí ọ tí wọ́n máa wá pè ọ́ lọ́lọ́run eléyìí gbogbo àwọn orókì sí èso tàbí àpamọ́sára àtàlámì ni wọ́n fi kí ànábì bó wa àwọn ọba rẹ̀ tàwọn ọba rẹ̀ tà ní ládùúgbò lẹ́nu wọn wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń bẹnu wọn bá ní pé àwọn tí wọ́n fẹnu wọn sa ìdá lónìí wọ́n fẹnu wọn sọ dáadáa lọ́la ọ̀sẹ́ni kankan tá a sọ sí wọn bá sọ̀tà àfẹni tó bá dé bí ọ̀tá tó bá dé bí ọ̀tá pẹ̀lú wa gbogbo ọmọ ìlú ènìyàn làwa mùsùlùmí máa ń rí gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọmọ ìlú ènìyàn ẹgbẹ́ wa ni àgbọ̀dọ̀ bí sùtákà àgbọ̀dọ̀ tó kọ́kọ́ nà sí ọ̀nà àgbọ̀dọ̀ bá gbé gẹ́gẹ́ bó ti jẹ́ pé àgbọ̀dọ̀ jọ ọmọ abára ẹ̀sìn nìkan ya wa tọ́mọdé ní tẹ̀sí ó ń ọ̀sẹ̀ sí rẹ̀ yóò sì pé ó òkèwé rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n jọ bára nínú tẹ̀lé ayé yìí a nínú àwọn òbí tí èsè mùsùlùmí ìwádìí nípa wa lọ́dọ̀ wọn a nínú àwọn tí mùsùlùmí ìwádìí nípa wa lọ́dọ̀ wọn gbogbo orí títí láti pé kọ̀ ọ̀rọ̀ òkun ẹnì kẹta ọlọ́run ọba ní máa ń tún yẹn dá àwa dúpẹ́ fọlọ́run pẹ̀lú bó ṣe dáwà pẹ̀lú dáadáa wà yìí orin fún wa ọlọ́run jẹ́ àmọ́ lórí jálẹ̀ ó sì kọ́mọ̀jà ní àkùsínú ẹnì lọ́wọ́ pẹ̀lú ẹnì láti lákùsínú wa ọ̀gbẹ́ni yóò tó máa ń àkùsínú àwọn mùsùlùmí ọlọ́run kó bá wa tó orú ẹni bẹ́ẹ̀ báyìí kọ́ káńkà tó báyìí kọ́ wà lórí ipò yóò bá yóò kó ṣe ga tó bá ń bá sọ ní ìpẹ̀tẹ́lẹ̀ fún mi. ṣùgbọ́n ni yóò wọ́n bá nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ bá rántí nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́dàkùnbà wa sàánú rẹ̀ ọlọ́dàkùnbà gbéga níbi yóò jọba wa. àwọn ọ̀gá ni kí tó nífẹ̀ẹ́ wa àwọn táwa nífẹ̀ẹ́ làwọn máa. ààrẹ sì yí ọsọ àdìsọ́ bá dìbì tẹ̀sì ní máa dìbì pé làkún dínú kan. ọ̀dìyẹ̀jì ẹnì kọ̀ọ̀kan tẹ̀sí ń bí ẹ̀ láì ní ìgbẹ̀rù kẹ̀kà lọ́wọ́. lọ́ba ti wá yàtọ̀ síbi eléyìí ọlọ́run bá ọba lékè ọlá wọ́n sọ̀rọ̀ ikú wa nípa pé ká bá wa lò pẹ̀lú dáadáa ká wa pé gbé pẹ̀lú alhamdulillah wọ́n ọmọ kí ló dé àdúgbò yìí ń lẹ́nu wọn lọ́mù alhamdulillah

tó lè bọ́ka nínú àwọn àfọ́ wa lọ́jọ́ nìkan tó yẹ pé ń ṣe wá wá àti bí ń ṣe ibi ọmọ lè eku kẹ lọ lọ́nà jù kẹ lọ́nà ti kí ni òun nímú nípa pé kí ni ó ṣe. tó yẹ pé àwọn èèyàn wọ́n fẹ́ jẹ́ nìkan tí ní jọ́nà ṣùgbọ́n látara ní àwọn afá wa wọ́n tún ṣe wá sí lọ́wọ́ lálẹ́ gbogbo màsí tí wọ́n gbé wá lálẹ́ ìjọ náà níṣẹ́ ni wọ́n rẹ gbogbo sí ìṣẹ̀lẹ̀ pátápátá ohun táwọn èyí two thousand and sixteen march gbogbo tá a sọ yìí nígbà tó di july ending tàbí july tó di gáàsì pé ó máa ń jáde lọ́mẹ́lì lóde tó wọ́n bẹ̀rẹ̀ sí sọ ohun tí wọ́n bẹ̀rẹ̀ sí kí wà lẹ́yìn tí èyí ti tiwa nípa tó gbogbo àdúgbò yìí láti ilẹ̀ kó sá káàkiri wípé tó sì jẹ́ pé wọ́n pè wá láwọn àyè kan ta sọ̀rọ̀ pé kí wọ́n lọ sọ̀rọ̀ kí wọ́n lọ gbangba kí wọ́n lọ gbogbo àwọn àyè kò sí kàlẹ́ndà kẹ̀kẹ́ sẹ́ni àyè àtàwọn tí wọ́n ti lé pa owó kalẹ̀ ni wọ́n lọ gbọ́ sáyé yìí àwa padà rí pé gbogbo agogo tí wọ́n ti wá rọ̀ látàwọn àsìkò yìí náà ni ṣùgbọ́n ọlọ́ọ̀kọ́ balẹ̀ gbọ́dọ̀ lọ pé iná omi ẹ̀mí ìlú náà kàídá wà àbí ìlú kàídá. àwọn kèfèrí a máa ń dèsè fáwọn mùsùlùmí ṣùgbọ́n ọlọ́ọ̀kọ́ balẹ̀ gbọ́dọ̀ ti máa ń bá wa tó wọn níbi gbogbo ètè wọn gbogbo ètè ìdóhùn tí kèfèrí bá já lórí àwa mùsùlùmí ọlọ́ọ̀dà kò bá wa tó wọn bẹ́ẹ̀ ọlọ́ọ̀dà kò bá wa pa wọn mú bẹ́ẹ̀ ọlọ́ọ̀dà kò bá wa tó wọn bẹ́ẹ̀ dákun bá wa pa amòye lè gbogbo wáyé dá lọ àwọn kèfèrí lára gẹ́gẹ́ bí lẹ́kọ̀ọ́ àwọn mùsùlùmí a máa ronú ká tó bínú a sì máa ń ṣe sùúrù ká tó já àwọn adúpẹ́gbọ́nà ọba tó sùúrù wa ó jọ jẹ pé gbogbo àwọn tó nílò àbáyé ni wọ́n rí pé tàbí yẹ láti lù nínú wa adúpẹ́gbọ́nà ọba àtàjẹ́ mùsùlùmí àwọn àtàjẹ́ sàn ọlọ́wọ́ bá sùúrù wa dọwọ́ wa a ṣe sùúrù tó pọ́n ọlọ́run bá balẹ̀ ṣọlá ń pè wá ń lọ nípa ọ̀rọ̀ sùúrù ọlọ́run bá balẹ̀ ṣọlá sọ pé yá yá ìdàdé náà mọ́nà mo pè é lólùgbàgbọ́ òdodo bírù ẹsẹ̀ sùúrù wọ̀sọ̀ bírù ẹ̀tẹ̀ra yín sùúrù ṣíṣe ọ̀rọ̀ bírù ẹ̀sùn mọ́ra yín ẹ̀ má jara ọ̀tẹ̀kùn lọ́ọ̀ ẹ̀pẹ́rẹ́ ọlọ́run ọba làákàtà òun kẹ́lẹ̀ bá wà

àwọn àtàjẹ́ ọmọlẹ́yìn ọ̀nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ ẹjọ́ ìbánibíwá Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún ọ̀kan nínú àwọn sàábé rẹ̀ ìyẹn Abdullahi náà bá tí ọ̀rọ̀ náà sí lọ́ọ̀ sẹ́ńdé èmi àti ẹ̀ náà kí làbẹ́bí wí jọ́nà èdè Abdullahi náà bá ọwọ́ lẹ́yìn ẹ̀sìn tó jókòó lẹ́yìn àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam níjọ́ náà ni àlẹ́bí wa kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ náà ó yẹ káwa ní òfin kẹ́kọ̀ọ́ nínú sèmi àríwá àlẹ́bí ni pé

fàámọ̀ mi lọ sọ èdè rọ̀ ọ́ tí pàtàkì bá dì ọ́ ọlọ́run ọba ń gbàdá o ọlọ́run ọba pàtàkì bá dì ọ́ yàrá ìbùkà fèsì dà tí sòrò bá dé ọlọ́run ọba ọjà wọlé àmà ẹ̀jẹ̀ láàrin òfin kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní pàtàkì bá dẹ̀ wá sí ọjà sí sòrò kankan àtọ́lọ́run ọba wa mọ̀ kama ọlọ́wọ́n ọba wa lò pẹ̀lú dáadáa kama ẹsẹ̀

tí yọ máa lọ sẹ́gbà gbogbo àwọn èèyàn wa èyí tí ikú wọn ṣe níjàmbá àkọ́kọ́ máa lọ sẹ́gbà gbogbo àwọn tó yẹ pé ọlọ́run ọkọ̀ olówó rí wa ń jàmbá ṣe àkọọ́lẹ̀ pẹ́ńpẹ́ ni pé kò ní sí jàmbá kankan tí wọ́n ṣe wa ṣe bá rí àwọn bàbá wa ṣe pé bọ́lá ọkọ̀ bá ṣe dáadáa fún bàbá àwọn bàbá wa náà gbogbo àwọn bàbá wa yìí bí wọ́n ṣe jẹ́ nìkan tó yẹ pé wọ́n wá kí wàhálà wọn má ọlọ́run gbogbo wàhálà àwọn yìí tí wọ́n ti wà láàrin tí wọ́n wà lójú títì ọlọ́run kò kò ní kí ìgbẹ́ tó ṣe wọ́n ẹbí ni pé wọ́n àdàmà nàmà á ah, tọ́lá láti yẹ kùn lè sí ibà lọ́wọ́ mọ̀ pé gbogbo nǹkan yóò mú tọ́lá ẹ̀kọ́ bá jẹ́ nìkan tó yẹ kó ṣe kó kẹ́ ẹ̀ ní dáadáa ọlọ́run bá ti kọ́ pé àbúrò yìí ò ní sí ọ́ ni o ṣùgbọ́n tó bá ti ọlọ́burú ọlọ́run bá ti kọ́ nípa pé wọn ò ní gbá burú yẹn kú ọrùn wọn náà ni wọ́n rẹ́ wọn náà ni wọ́n ṣẹlẹ̀ sí bí ọba واعلم أن ربك أن النصر مع الصبر èèyàn ní rárẹ̀ pé láyé sùúrù ni ó ti kọ́kọ́ wáyé o ẹ ní rẹ́lì kan tó yẹ pé ààrẹ tí ń bẹ nínú tẹ̀lé ayé rẹ̀ ọlọ́run bá fún un lárẹ̀ pé pé àyà àfi kó ti jẹ́ kó ti tẹ àwọn sùúrù kan ṣáájú ni o gbogbo ẹni yóò tó bá jẹ́ sùúrù èèyàn inú ẹ̀ ní máa ń padà jẹ́ alárẹ̀ sí ẹ̀dá wàá nà lè farọ̀já máa lè kálí èèyàn òsìsì jẹ́ nìkan tó yẹ pé yọ́ na àlùyọ nínú sẹ̀mí ayé yìí àfi ti kọ́kọ́ rí ìṣòro náà àwọn ìṣòro onírà rẹ̀ ó ti kọlù ìborí ìṣòro rẹ̀ báyìí ọ̀nà àbáyọ ni wọ́n jẹ fún wọ́n já wa ọlọ́pàá ọba ní ìgbàlódé ló fi gbogbo ìṣòro etí ń ṣe fún kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run dáadáa dákùn òfin bá rọ́pò rẹ̀ wàá nàmọ́ àyà wọn ṣe ìlú sára ó ń ṣe ọlọ́run bá sọ báyìí pé gbogbo ọgbà yóò di ìṣòro kan bẹ́ẹ̀ ṣe wá títìra kan bẹ́ẹ̀ ṣe wá ìrọ̀rùn ní máa ń tẹ̀lé eléyìí ni ohun tí àwọn sàbẹ̀ máa ń ronú sí tí dáadáa kan bá ṣẹlẹ̀ sí wọn wọ́n máa ti balùjẹ́ kalẹ̀ pé láà ìṣòro náà bọ́ lọ́ọ́ gbà lọ́tàwọn ò ní tàbúrú ṣùgbọ́n tàbúrú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wọn wọ́n sì máa dunú kalẹ̀ pé lẹ́yìn aburú yìí dáadáa ní ń bọ̀ àwọn ìpẹ̀lọ́ gbogbo aburú yóò tó sàwà mùsùlùmí ọlọ́dàkùnbà fi dáadáa bá àdìwọ́pọ̀ rẹ̀ afáàní tẹ̀ nìyá ọlọ́nkọ́ba rẹ̀ ó sì bàbá náà ó sì bá wa kẹ́ nínú àwọn ọ̀rọ̀ táwọn náà sọ ọ́ lẹ̀ fáwọn mùsùlùmí ni pé alẹ́nẹ́ sọ̀rọ̀ mọ́ àtọ́bọ̀rì ẹlọ́mọ pé dáadáa rẹ̀ dé pẹ̀lú sùúrù ni ó wọ́n ṣe lè yí láti máa mọ̀ pé nígbà tí ìnira bá dé ìjẹ̀kùn ní máa ń tẹ̀lé ọ̀làmúyá lẹ́nu áhàdùn ṣé àmìnà kọ́sì ìlọ́kọ́yì nàbí ìyọnu wà máa dúró náà ẹnì kan ò ní àníyàn ẹnìkan tí ó ṣe kò ń jẹ́ pàgbé oore àmẹ́bí lọ́jẹ́ ní tàbẹ́ntì ọyọ́sọ̀ sábẹ́bí ọlọ́run ìjìnlẹ̀ àti sọ́kùnrin àyàfi kó tàn wọ́n jó ń sòwé yẹn o ló fi jẹ́ pé sòwé àwọn mùsùlùmí gbọ́dọ̀ ṣe tá a bá ti sòwò púpọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀lú orí owó ṣe pọ̀ sí gbogbo àwọn àtẹ́bí ọlọ́run bá wọ́n tó ń èèyàn bẹ́ẹ̀ wọ́n ti ṣe sùúrù sí i lójú ní pé orin wọn pọ̀ níwájú ọlọ́run ọba ní ìjọba. níbi ọkọ̀ ọmọ sàrọ̀ làlọ́ tó bá tó má gbàgbé náà ọ̀rọ̀ rẹ̀ pẹ́ tó sọ. ó ní pé ìdá wọn fi talẹ́ ẹ̀họ́ bá ẹni yòówù àwọn ọjọ́ ọlọ́run bàbá ẹjẹ́ nìkan tó nífẹ̀ẹ́ wọn àjẹ́wò lọ́lọ́wọ́ bọ́ sí wọn jẹ́ wa gbogbo aburú ti ń ṣẹlẹ̀ ládùúgbò wa ọlọ́run bá aṣọ yìí dáadáa gbogbo àwọn tá à ń gbé owó dáadáa kí máa sínú ayé gbogbo àwọn tí ń bá ń gbé wa ọlọ́run bá gbogbo àwọn tí ń bá ń gbé wa aṣáájú ló jẹ́ ní ń gbé wa fún sádùúgbò ìfọlọ́nà pa owó wọn lẹ́wọ̀n aṣáájú ọmọlẹ́yìn ló jẹ́ ní ń gbé wa fún sádùúgbò ìfọlọ́nà pa owó wọn lẹ́ obìnrin ló jẹ́ ní ń gbé wa fún sádùúgbò ìfọlọ́nà pa owó wọn lẹ́ ọkùnrin ni wọ́n jẹ́ ní bí wọ́n ń gbé wa fún sádùúgbò ìfọlọ́nà pa owó wọn lẹ́ tí wọ́n bá ń bẹ tí wọ́n máa bẹ pẹ̀lú òmìnira ni gbogbo ẹni tí bá wá ń jẹ́ pé ń wo dáadáa sádùúgbò yìí sínú ìlú wa yìí sórílẹ̀-èdè ọlọ́run dákun kéde àjọ máa tẹ̀lé lọ́sẹ̀ ní ayé ẹ̀ tó fi wá jẹ́ pé gbogbo bíi yòówù kìí ṣe eléyìí tí wọ́n bá ń tò wá lọ àdúgbò olóyè kan ní ọ̀dọ́ kìíní kẹta ní inú kẹta gbọ́dọ̀ máa sọ fún wọn ni pé àníṣe gbogbo ẹni yòówù tó bá rojọ́ ẹ máa sọ fún wọn pé afẹ́ kẹ́nìkọ̀ọ̀kan sọ pé ihun tí ṣe níṣẹ́ ọlọ́run jẹ́ ìṣèrè rẹ̀ tọmọtọmọ àti pé ìwọ̀n ti ṣe ọ̀dà lójú pé dáadáa lò ẹ̀tẹ̀ bá ti gbé sọ̀rọ̀ kan ẹ̀fájà ń sọ gbólóhùn yẹn pé tó gbogbo ohun tí ń ṣe ń kọ̀ tí ń ṣe gbangba ọlọ́run jẹ́ ìjèrè rẹ̀ tọmọtọmọ olùwádé pé àwọn máa sọ lẹ́nu tiwa nípa gbogbo ohun tí à ń gbèrò fà ń sọ nígbàkọ̀ ní àbí gbangba ọlọ́run dákúnjá jẹ́ rẹ̀ tọmọtọmọ bẹ́ẹ̀ náà wà ní ká ti máa sọ gbogbo ẹni bọ̀dì pátá eléyìí ni ó jẹ́ ọ̀nà àbáyọ

ọkùnrin olùgbàgbọ́ òdodo oṣù lọ àkẹ́síyà ẹran tí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ àti ìrètí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ tí ọ̀nì àbáyọ fún yà ọlọ́run ọba ní kí tí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí nígbà ọlọ́run bá sọ lọ́kùnrin sọ lóbìnrin nínú ẹni mùsùlùmí náà wọlé mùsùlùmá sí wọlé mùmìnì wọlé mùmìnì àti wọlé kọ́ni bí náà wọlé kọ́ni tá títí tọ́lọ́run bá fi bẹ̀rẹ̀ sí sọ lọ. والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين لفروجهم والحافظات. ọlọ́run bọ́ba lè jọ ọlọ́bẹ̀ kí gbogbo àwọn ẹni yìí lọ ẹni ó jẹ́ mùsùlùmí lọ́kùnrin tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin ẹni ó tó gbàgbọ́ lọ́kùnrin tó tó gbàgbọ́ lọ́kùnrin ẹni ó jó déédéé lọ́kùnrin àwọn tó jó déédéé lọ́kùnrin àwọn tó jó lódodo lọ́kùnrin àwọn tó jó lódodo lọ́kùnrin àwọn tó jó ń sùúrù lọ́kùnrin àwọn tó jó ń sùúrù lọ́kùnrin àwọn ń ṣe pẹ́pẹ́ àwọn tí wọ́n máa ń ṣe sàárà pẹ̀lú àwọn tí wọ́n máa ń gbá ọ̀rẹ́ pọ̀pọ̀ àti gbangba ìtìjọ́rẹ́ àti ìtọ́jẹ́ nẹ́tìlá lọ́kùnrin àtàwọn tó jẹ́ lóbìnrin àwọn tó ń sọ ajọ́rẹ́ wọn lọ́kùnrin àti lóbìnrin tí sọ́nà ọ̀pá ti gba débi àwọn tí wọ́n rẹ́tí ọlọ́run nígbà tó náà wọ́n bá dé bẹ́ẹ̀ ó ní pé wọ́n ti àkèrè iná lọ́ọ́há ẹ̀sìn irọ́ wọ́n ti àkèrà àwọn tí wọ́n rẹ́tí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ rẹ́tí ọlọ́run ọba wọn ẹgbẹ́ ajọ́ tọ́ba máa sọ̀kọ̀ pọ́nà wọn bá tọ́ba máa dúpẹ́ pọ́nà wọn bá tọ́ba máa yan wọn bá lógo máa yí pẹ̀lú àwọn gbólóhùn bá bá níbi tèmi wá sórí àwọn kàmáwé púpọ̀ káàkiri pé pé tàbá fẹ́ fún kàfi gẹ́gẹ́ bá ti máa sọ ọmọ jọ̀gbọ́n òun lọ tó bẹ́ẹ̀ ní ìjọba fẹ́ tí ó bẹ́ẹ̀ lọ kàmáwé lọ àrínú àwọn olùmọ̀ tí wọ́n sàlàyé nípa pé ìmáa sọ bọ́lọ́mù ọba nípa pé iye tá a fẹ́ mú wá lẹ́nu iye orí wa náà nù. ọbẹ̀ tí ìjọba ọ̀dọ́ bá máa wí lọ́yọ̀ bọ́ọ̀ bá dúpẹ́ bọ́lọ́mù ọba máa wí lọ alhamdulillah alhamdulillah alhamdulillah ọmọ wí lọ ìdúpẹ́ bọ́lọ́mù ọba rẹ ti pọ̀ ìwọ́n ní ọmọ yìí rẹ̀ wá gẹ́gẹ́ bó ti jẹ́ pé orin lọ́jọ́ jẹ́ kọ́lọ́mù ọba ó ti ìdàkejì lọ́wọ́ ṣe fún gbogbo àwọn tó bá jẹ́ mọ̀ ní àti ṣe èèyàn tó jẹ́ pé àwọn náà ni wọ́n jẹ́ wàhálà fún wa ládùúgbò yìí púpọ̀ jù ọlọ́run bá ní pé àwọn tó jẹ́ àwọn mọ̀nàfìkì láàyè tòun náà lọ́ha nígbà pàdílà wọn ò ní rántí ọlọ́run ọba àtùmọ̀ bá díẹ̀ o àwọn mọ̀nàfìkì rántí ọlọ́run ọba àtùmọ̀ bá díẹ̀ náà ni tó tó ti bá rántí ọlọ́run ọba lójú náà ni wọ́n máa tó gbọ́dọ̀ wọn nígbà lórí ọkàn rẹ̀ bá tó rántí ọba rẹ̀ ọlọ́run ọba ní gbàmú tí ń

èyí tẹ jólúgbàgbọ́ òdodo tẹ bá pàdé àwọn ikọ̀ kan tí wọ́n sọ fọ́kọ̀ dẹ̀tẹ́ tọ̀ ọ̀gùsù ẹ̀dúró déédéé ni o wọ́n lọ àti ẹ̀sìn rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ tẹ bá ti dé bẹ́ẹ̀ làásìlẹ̀kùn tó filẹ̀ ọ̀hún ẹ̀ jèrè ìrántí ọlọ́run ọba oníkùkátà sọ́dúnwọ̀lá ìrántí ọlọ́run ọba kìí kò síbi tó bá rẹ tó sì rẹ tí ọlọ́run kódà kìí ṣe pápákọ̀ kalagbọ́dọ̀ rẹ tí ọlọ́run kìí ṣe ìdílé sọ̀rọ̀ gbogbo ògbàkúgbà ni ìhun tó ní bùkátà sílẹ̀ ni pé kọ́lọ́run kó fi ọtí kò ń gbẹ pé kò ọ sọ kí wọn ní orí lórí ẹ̀mí kò jẹ́nìkẹ́tẹ́ epo ọ̀rá yẹ̀ fún láti rẹ tí ọlọ́run ọba tán wọn bá ṣe rẹ tí ọlọ́run ọba sí iná ẹ̀ ní ìṣòro yóò sì fúyẹ́ sí abẹ́lọ́run kọ́lọ́n kọ́ba adékọ́lá kọ́ba gbé ìṣòro wa kọ́ba gbé kó pátápátá àwọn àtàjẹ́ òṣèlú ọmọ ẹja ẹjọ́ náà ẹni ọba rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni yóò sì jèrè lọ́pọ̀lọpọ̀ torí ẹni ọba rántí ọlọ́run ọlọ́run bó nífẹ̀ẹ́ rẹ̀ ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò fi ṣe kò ń gẹ́ ẹni ọlọ́run bá fi ṣe kò ń gẹ́ yóò rí tọ́sọ́nà ẹni ọba rí tọ́sọ́nà yóò wá tètè ńlá ó yé mọ́nà lọ sọ pé wọ́n tó gbogbo ọ̀rọ̀ àlè الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه على تقوى لهم أثبت الإخوان النبي محمد صلى الله عليه وسلم تثبت الله على أصحابه أتوقع مسلمين فأتوقع في الجلسة أنا كما أنت نوع بلوك بلوك أنت نوع بلوك أما تحكي جان سبحان الله سلوك يا هم أرجو بلوك وأمين wọn jẹ́ni tó ti fún wọn wọ́n létí ọlọ́run ọba lára tó ti wùyàn ọmọ. wọ́n létí pé ọjọ́ tí àwọn ẹni ìtàn wá jà lóko wa wú ọjọ́ yìí ọ̀sẹ̀ ṣe ń sá lọ tó ìpè lápadà sọ fún ọpẹ́ ẹ máa létí ọlọ́run ẹ bá létí ọlọ́run ọlọ́run kó tó tì ó dé náà ìyàn padà máa létí ọlọ́run pẹ̀lú àwọn gbólóhùn onírànà ìmọ̀ létí ọlọ́run ọba yìí ọlọ́run ọba máa ń jẹ́ ní kẹ̀kẹ́ tó máa fi láyẹ̀ kó lè fi oṣù kò yóò fi ìbálẹ̀ yìí ló fi wáyé pé nínú ọ̀rọ̀ kan èyí tí a fara kó rẹ́rọ̀ tó fi ròyìn àlejò Muhammad sallallahu alaihi wasallam tí mo sì fẹ́ jẹ́ kó wà lórí ahọ́n wa ká máa sọ lọ́gbà fúgbà àlejò Muhammad sallallahu alaihi wasallam ní máa ń wá sọ lórí ìtẹ́lẹ̀ nǹkan táwọn ẹni gbọ́dọ̀ máa wá sọ níbẹ̀ gẹ́gẹ́ bí àbá àbúrò rírọ̀ ó ti sọ̀rọ̀ nípa ìṣesí àlejò Muhammad sallallahu alaihi wasallam onígbèpá ẹnìyàn sallallahu alaihi wasallam òyìnbó náà bá jẹ́ ìkàtẹ́ ẹgbẹ́ yẹta àpọ̀lọ́ lè jáde ìgbàlá ó ti ọlọ́ ọjọ́ ìkàtẹ́ ẹgbẹ́ máa ń wá sọ kó níbi àdẹ́wò èyí tí kò nílò ìbòrí láéláé òun náà ń pè ní jẹ́rìmì ìbẹ̀dá jẹ́rìmì ìbẹ̀dá àwọn olùmọ̀ wọ́n sàlàyé nípa pé tọ́ba tí jíìmù bá gba fáńtíà òun náà ní àdẹ́wò èyí tó ti gbọ́jẹ́ pé àdẹ̀wò ṣàpọ̀ wà fi ṣí jà àwọn àdẹ́wò tó ṣe tó ti yẹn bẹ́ẹ̀ tí yẹn bẹ́ẹ̀ kó sínú rẹ̀ yóò lè fún yẹn láti jẹ́ pé kéèyàn jáde bẹ́ẹ̀ yóò lè fún yà yóò lè má nígbà táwọn ọmọ ẹ bá dé wọn ní bàbá ẹgbẹ́ jíìmù náà bẹ́ẹ̀ lọ gba ló má wípé wọn ni jù ní ìgbàlá pé jù ní lọ́la bẹ́ẹ̀ lọ fi pé òun náà ni àwọn àdẹ́wò èdè pé látọ̀ kọta lánàá ní hàmsì hàn àwọn àdẹ́wò tó ṣe pé àtúbẹ̀ àgbà sórí tó sì tẹ lọ́dọ̀ ọlọ́mọ ọba àwọn àgbẹ̀nu ṣe sí àdébíyà Muhammad sọ̀rọ̀dọ̀ àlọ́ fẹ́lẹ́ ti máa sọ pé mímá ń wá sọ̀rọ̀dọ̀ ọlọ́mọ ọba pé òun wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run níbi jẹ́rẹ̀dì ìbẹ̀rẹ̀ ọba jẹ́pẹ́ ìtàwá jùlù ìbẹ̀rẹ̀ kò sí ìta àfiwé ìta àfiwé àwọn olùmọ̀ọ́mí wọ́n sọ pé jẹ́rẹ̀dì ìbẹ̀rẹ̀ ó kó méjèèjì sínú àdẹ́wò èyí tó tó bá ẹkọ́ lu yẹn kí èèyàn tó gbọ́ ń bẹ́ẹ̀ yóò lè gbá àtàná àtàwọn àdẹ́wò tó tó tó bá ẹkọ́ lu yẹn yóò jẹ́ nǹkan tó yẹ pé yóò ṣòro kí èèyàn jẹ́ nǹkan pé yóò tẹ̀rí sí ìyẹn ni pé yóò gbé yẹn ni àdéhùn yẹn yóò ní lè bọ́ bẹ̀ láíláí àwa pé ní oṣù tí a lọ́jọ́ àwọn ọmọ ọmọ rẹ̀ tọ́nà òun ni pé wọ́n wá sọ níbi ìyọ̀nà alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì tí àlejò àwọn ọmọ sọ̀rọ̀ rẹ̀ tọ́nà tí máa ń wá sọ ń bẹ́ẹ̀ òun náà ni tí àlejò àwọn ọmọ sọ̀rọ̀ rẹ̀ tọ́nà ọjọ́ ní kàtẹ́ ta máa wá sọ ìdáríkejì tàpá oṣù ọlọ́ tí máa ń wá sọ kúrò níbi aburú èyí tó ṣe pé tí máa pààyàn yẹn yẹn sí fún wọn láyé láyé pé ìjọba ìyàlù ìyáàmà àdéhùn àlẹ́lẹ́ ọmọ ọmọ sọ́dà àlùfọ́dà àmọ́ àwa sọ bẹ́ẹ̀ bákan náà ọ̀sùn yìí sọ́dà àwọn àdẹ́wọ̀ àwọn àmìàmá èyí tó ṣe pé ìgbẹ̀yìn rẹ̀ kò dá rárá nínú ìtẹ̀mí ayé èèyàn nínú béèyàn nílò èdè rẹ̀ nínú ayé ló di títà kódà nínú ìyàwó tí yẹn bá ní tàbọ́kọ tí yẹn bá ní àwọn ọmọ tọ́lọ́ bá jogún fún téèyàn lè rí irú àwọn àdánwò yìí níṣẹ́ ló jẹ́ pé èèyàn gbà pé kéèyàn má wáyé ẹ̀dá kéèyàn wáyé lọ máa ń wá sọ alaihi ni máa ń wá sọ níbi ẹlẹ́ẹ̀kẹrin pé ní ṣàmọ́tàtìlẹ̀ àdá òun náà ni kí àwọn kí àdánwò kí wọ́n bá yàn gbogbo àwọn tó bá jẹ́ bí ọ̀tá sí ni níṣẹ́ nínú tí wọ́n máa bèrè olú máa ń jẹ́ sí wọn. ṣàmáàtá òun náà yàtọ̀ fara sọ́yìn ní àyàdá àwọn àdéhùn tó yẹ kó tó bá bá àyàn báyìí ìdùnnú náà jẹ fáwọn ọ̀tẹ́ èèyàn àdébí ọmọ ọmọ sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́nà ìmọ̀ wa sọ̀ ń bẹ́ẹ̀ lóbi wá jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n wá ní ká máa wí bá níbi máa wí bẹ́ẹ̀ pé ọ̀nà ọmọ ẹwì tẹ̀lé mi bẹ́ẹ̀ o ọ̀nà ọmọ ìní àrùn olùbíkà من داء البلاء ودرك الشقاء ودرك الشقاء ودرك الشقاء وسوء القضاء وسوء القضاء وشماتة الأعداء وشماتة الأعداء ẹ má wo ìtẹ̀lé ni wọ́n ti ń fi wí lẹ́ẹ̀mẹ́ta àdàrúmá ìní àwọn olùbíkà bìjẹ́ ìbẹ̀rẹ̀ bí wọ̀dáwọ́ ti ṣàkọ́ bí wọ̀sùn ìrẹ̀kọ̀dọ́ bí wọ̀ṣàmá tẹ̀lé àdáyà bí àdàrúmá ìní àwọn olùbíkà bìjẹ́ ìbẹ̀rẹ̀ bí wọ̀dáwọ́ ti ṣàkọ́ bí wọ̀sùn ìrẹ̀kọ̀dọ́ bí wọ̀ṣàmá tẹ̀lé àdáyà bí àdàrúmá. إني أعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء wọ́n ní àlejò Muhammad sallallahu alaihi wasallam ọba bẹ jẹ́ káwọn sábẹ́ yọ mọ nǹkan yọkàlérò sàlátà mọ̀rọ̀ yóò fara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó jẹ́ jẹ́ káwọn náà fara rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ohun tá a sì fi mọ́ òun náà sì ní ohun tá a fi ń ka òun lẹ̀ nígbà tá a bá fi ká lẹ̀ tá a bá gbọ́ nínú tálíbí àbúrúmọ́ sàádà tí wọ́n máa ń sọ ni afá àbúrò rẹ̀ lọ́gbà wá afá àbúrò ọ̀rí àti mùsùlùmí gbé jáde kí àdébí àmọ́ sàádà lọ sọ́lá ní máa ń wá sọ lórí àwọn nǹkan mẹ́rẹ̀ rẹ̀ yìí bí ọlọ́run wọn wá sọ lọ́dọ̀ ọ̀rẹ́ o kò níbi àwọn àdánwò èyí tó ṣe pé nígbà ẹ̀kọ́ yẹn èyí ò ní bọ́m̀bẹ̀ láíláí tó bí èsì ẹ̀kọ́ yẹn èyí ò ní rójú tù kan mí láti ṣe má ìwọ́n sọ lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn àdánwò tó yẹ pé tó bá kọ́ yẹn èyí ó padà parun díẹ̀ ni

ọ̀tá yóò máa dúró pé ah, ọlọ́run ní jésù ọgbọ́n tẹ̀ láíláí pé bọ́lá ọ̀tá kó má fi orí ẹ̀kọ́ má fi ṣe wá àwọn ń tẹ̀lé gbogbo ògbà yóò tá a bá ti ń kọ́ sí àlẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam nínú ìlú ìdè ká máa borí àwọn ọ̀tá wa gbogbo àwọn tí ìfún bá nífẹ̀ẹ́ wa lọ́dọ̀ pa nífẹ̀ẹ́ wọn o gbogbo àwọn tí ìfún bá yọ́nú sí wa lọ́dọ̀ pa yọ́nú sí wọn gbogbo àwọn tí ìfún bá ń kórìíra wa ọlọ́run dákun pa wá ṣàánú wọn gbogbo àti ìfún ọ̀bá nífẹ̀ẹ́ wa ọlọ́dàgbà ṣàánú wọn gbogbo àti ìfún bá ń bínú wa ọlọ́dàgbà ṣàánú wọn gbogbo àwọn tí wọ́n bá wà ṣe dáadáa tí wọ́n ṣe dáadáa sí wa ń kọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe àìdá sí wa wọ́n ń ṣe dáadáa sí wa ń gbangba ṣùgbọ́n wọ́n ń ṣe àìdá sí wa ń kọ̀rọ̀ ọlọ́run dákun bá wa tó rú wọn o àwọn yẹn làwọn ń pè ní mọ̀nà fífi ẹ̀dá torí pé irú wọn wọ́n ṣòro wọ́n ṣòro mú pátápátá wọ́n máa ṣe bí ẹni retí ọ gbangba ṣùgbọ́n ní ikú ni wọ́n tọba wọn sàánù wọn lọ́dà jù ṣùgbọ́n tó ń bá láwọn ọ̀gbánù rẹ̀ dákùnbà wa tó wù wọn gbogbo sẹ́fà tá à ń ṣe dákùnbà àbàdákà sí òun òun tá à ń ṣe dákùnbà àbàdákà sí òun ìtàn ọ̀dẹ̀ tá a ti jáde dákùnbà àbàdákà sí ìdílé sẹ́nu kọ̀ọ̀kan fi jáde fàbàkà fàbàkà sí ìdílé wa mọ̀lẹ́bí sẹ́nu kọ̀ọ̀kan ti jáde fàbàkà sí mọ̀lẹ́bí wa àwọn òbí wa dákùnjẹ́ wọn jèrè wa jáwa ní ojúrè àwọn òbí wa jẹ́ àsọmọ kalẹ̀ fún wa jáwọn ní oṣù kalẹ̀ fún wa jẹ́ àjọ jèrè ara wa jáàjọ wà ní jẹ́nà ọlọ́run náà má jẹ́ ní ọtọ́ sẹ́yìn kọ̀ọ̀kan wa o má jẹ́ kí ní ọtọ́ sẹ́yìn kọ̀ọ̀kan wa o má jẹ́ kí ní ọtọ́ sí ìyè kan wa má jẹ́ kí ní ọtọ́ sí mọ̀lẹ́bí wa kankan má jẹ́ kí mọ̀lẹ́bí ní ọtọ́ sí ẹbí wa kankan débi gbogbo ọjọ́ wà ní jẹ́nà ni ọ̀lẹ́ àlẹ́ àwùlá wọ́lá kú wọ́tí. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حيا على السلام حيا على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استوى تراسس الخلق ولا تختلفوا كما استقيم الراشد من الفساد تكون من إقامة الصلاة حتى لا تقابون وجانب الله أكبر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 سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى نطعمك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى وليسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يتمنى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أصبح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 هل الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابج مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله وعشهم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله